وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أكون إترانسي تسوى سلاي فوان نقبع إلانا بداية نبي محمد صلى الله عليه وسلم

nípa àrìn pípé kárìn láti bè títí dé oríta ká yára rìn àkàwùtà ló sàkọ́kọ́ ànábì wa sallallahu alaihi wa sallam wọn sì bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ànábì wa sallallahu alaihi wa sallam fún àwòkọ́sí ńlá ni wọ́n nínú gbogbo kan

ètò ìtòlú kan fẹ́ gba nǹkan kan o. ẹ sì rí i pé lónìí náà àwọn èèyàn náà ń ṣe díje nítorí àtibá gba ife ẹ̀yẹ àbámi ẹ̀yẹ wọ́n ń ṣe díje kákárí wọ́n ń ṣe díje kárìn wọ́n ń ṣe díje kábẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ibi tá lébù àtàbùkù tó ti sá wọ nínú àwọn àdíje tó ní í ṣe pẹ̀lú à ń sáré à ń bẹ́ à ń rìn láyè sìn ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdíje yẹn ó máa ń wáyé ni lọ́nà pé ká fi ìhòhò wa síta léyìí tí ó sì dáa ẹni tó fẹ́ sáré one hundred meters àbí two hundred meters àbí four hundred meters àbí jù bẹ́ẹ̀ lọ á rí i pé báyìí ní jẹ́gísí tí wọ́n wọ̀ t-shirt àbí short nika kódà short nika míì kò fẹ́ẹ́ fi nǹkan kan yàtọ̀ sí pátá láyé ìsìn tó ti pín gbogbo ẹgbẹgbẹ bàràbàrà di rẹ ọgbọn àtòsí lẹẹmarí lọkìn ganu àmọ́ àwọn obìnrin kó máa ń ti wọn a'udhu billahi minash shaitani rajim àwọn yàtá pín wọn yà láì lẹkọọ lójú àmì pátá làwọn wọ torí kọfẹ sáré. pátá tí wọ́n ti ṣe papọ̀ má ti ṣẹ̀tì rẹ̀ kọ́mú bẹ́ẹ̀nbẹ́ ní ọ̀wá gbé wọ̀ wọ́n wàá pa wọ́n sáré gbogbo ohun pátákà fà láì dábì kan sí ní bẹ́ńtà yìí torí kọ́ fẹ́ gba àmì ẹ̀yẹ ní a bá tọ́gbọ́n wọn wà lẹ́nìkan lóṣù kò kíní ẹwọn wà mí kúkankúka wọn wà mú àti àlù rẹ wọn sọ ọ lẹ́nu adúlọ yóò wá kọ lọ́rùn yóò àrùn tuntun ẹ̀yìn ọmọ ìlú ẹkú oríire o tọmọ àtàtúndú yín àwọn òbílẹ ọlá ìwọ burú ó sì bà ẹ́ lẹ́rù ọba ẹ́ lẹ́rù púpọ̀ akókò obìnrin ò sínú ẹni tó yẹ kó máa sáré kìí nítorí pé eré títà tó obìnrin mọ́tìlá ìfira ẹni tẹ̀sí ni tí pé ìsínà kan àbáfẹ́ sàkàlà fẹ́mi wa nà. ṣùgbọ́n wo àwọn sáwí yẹn láti sọ gbogbo èèyàn bíi ọmọ àjà. and what a man can do a woman cannot. ètí ò yá wọn. náà ló mú wọn kó àwọn obìnrin dáadáa àwọn náà ti gbọ́ kútúbà wọn wọ́n tẹ̀lé lápapọ̀ rẹ̀ láìpò ìyàwó fínífíní di eléyìí báyìí ṣọ́ra o kọkùnrin gan ṣọ́ra kátó kóbìnrin ọ̀lọ́bọ̀ owó sáré bẹ́ẹ̀ náà ni. lílúwẹ̀ nínú odò àbí nínú omi adágún swimming pool eléyìí náà bùkátà pé kọ̀ọ̀bọ̀ wò ó sọba fẹ́ swim kọ̀ọ̀bọ̀ wò ó torí kíni wọ́n gúngùn rẹ kọ́ọ̀mà swim nìṣó kí ló burú bẹ́ẹ̀. àmọ́ tó ṣe bí tólùkó wa ni ọ tẹ́lẹ̀ olùkó tẹ́lẹ̀ ọba ti wá gbòòrò ó ti dọ̀la jù tẹsí ma pé àwọn òyìnbó yẹn àwọn òlẹ́sìn kankan wọ́n fẹ́ protect ìwé ló ti jẹ́ pé gbogbo níta ń ṣe ń tiwọn tí làákà ìwéré wọn bá ti ní wọ́n ṣe ni. ní ìgbà kan ó ti fẹ́ tu ọdún mẹ́rìnlá sẹ́yìn lamẹ́ríkà bẹ́ẹ̀ àwọn obìnrin pariwo pé ó ń bẹ nínú àwọn ẹ̀tọ́ àwọn tí wọ́n fi dùn àwọn amẹ́ríkà sì ní ó síwájú nínú àwọn ẹni tí ń lọ́gùn òmìnira òmìnira òmìnira freedom without limit and there can never be any freedom without limit ètò ìbàjẹ́ bẹ́ẹ̀ ó tẹ̀ gan-an ni kọ́lá lálẹ́ ìjọba dán wò ó rí bọ́ọ̀sì ẹ̀kọ́já sísọ kọ́lá bó ti lamẹ́ríkà àwọn kankan wà tó fi tọ́ba tí wọ́n palẹ̀ mọ́ ni àwọn náà ti pariwo fírídọ́ọ̀mù àwọn obìnrin ní ẹ̀tọ́ àwọn tó ń fi ń dùn àwọn onípe wáì lásìkò táwọn bá fẹ́ swim ní swimming pool tí wọ́n sọ pé káwọn olùkọ́ pẹ̀lú pátá tó sì jẹ́ pé pátá nìkan lọ́kùnrin lò ẹ dákun ẹ wọ àwọn wèrè. wọ́n á ní ẹ̀gbọ́n pàṣẹ ilé yẹn sí house of assembly wọ́n lè bá pàṣẹ bíìlì. àlọ́ kíyàn yẹ ẹranko ó sì fún wọn fìtẹ́ ẹranko ti báyìí. bí wọ́n ti ṣe nínú torí báwọn àárín òkú bí bí iye yẹn ti bí yẹn sáyé gan kí ṣe nǹkan kan tí ojú òrìrì lọ́dọ̀ sí torí ẹ̀ kọ́ ọmọ sọ́ra ọ̀pọ̀ bá fẹ́ ká ń kó kọ́ ọmọ dá lọ́ ká ń kó. bákan náà ìjàkadì ìjàkadì nítorí ti a gbára afẹ́ kwati lágbára ẹ̀yin bàámà níjọ́ tí ní ọba pa pọ̀ pẹ̀lú ọ̀tá èsì tó burú mẹ́ẹ̀ ìgbé ọ̀nà ọmọ akọ́jà kadì ní nísìn àbí kọ́ ọmọ kọ́kàrà dé kòǹfọ̀ àbí taekwondo tó kọjá pé gbogbo ẹ̀ lọ́mọ ọmọ ìjọba tó wá gbàyàn yọ gbà má pààyàn o làákín àìbámà tí gbogbo orú eléyìí ẹ kí mùsùlùmí ọmọ wọn. ṣùgbọ́n ṣé bá wò lónìí ìjàkadì tí wọ́n ń jà ìjàkadì ìkànnì ìjàkadì àti fẹ́ ṣe rẹni léṣe ìjàkadì àti fẹ́ gbẹ̀yìn ara ẹni. ẹ kìíní kan is táwọn amẹ́ríkà ti hàn sẹ́ńtà náà tún pariwo kẹjọ gbogbo jẹ́rí táwọn ṣe yóò lẹ́yìn tó ga ni ó lẹ́yìn gbára tó ga ni ó ẹ má dán wò lóde ẹ má dán wò lé o ẹ kíyè sáwọn ọmọ ẹ má dán wò wọn má bà wọn ara wọn lọ́rùn o tó ìjàkadì ń kò tuma, ìtumọ̀ torí káwọn fẹ́ fi rówó ni ìdíṣẹ́ tí wọ́n nù lẹ́yìn náà kìí ṣe ìjàkadì ọmọlúwàbí ìjàkadì ìṣẹ́ni tí ń sánà láti tí wọ́n jọ ń ní lọ́pọ̀lọpọ̀ wa náà mí wọn wá gbé wọn gbé torí tọrùn wọn wá sọmọlẹ gàù ó ti gun ọrùn kọ dáadáa nù olóò ti tún dídé wọn jẹ ìtọ́kú lábẹ́rẹ́ wèrè. àbíkọ́ yẹ kí wọ́n ti sẹ́yìn ń sẹ́kúsẹ́ sí ẹranko tí ọ̀dá wọ́n tún wá gorí òkun wọ́n tún máa da fílìbọ̀ wọ́n tún wọ́lu gáù. So gbogbo eléyìí kí la fẹ́ fi gbà. ìtútù wọn burú jù gbogbo wọn ìwòwò wọn wà àwọn bàbá aláì lórí lọ́wọ́ àwọn bàbá òfò wọn wá yọ gbogbo òjìjà ìwà àtìyàwó rẹ náà wá jókòó àwọn American wrestling ah olùkórìí rẹ ò pé láṣẹ kẹfìdá torí rẹ bá pé tọmọ tó ń sèyẹn òmùyàwó rẹ wá wù bí àwọn ọkùnrin bò lórí. mo bá ní àwọn pẹtọ tí wọn rí bí àwọn eléyìí táwọn ń rẹ ẹ tu wọn lọ rẹ nù ẹ ọgbọ́dọ̀ nífura o ẹ wọn lọ àyè ọgbọ́dọ̀ nífura tí wọn adi pé yarí mọ lọ òun fẹẹ fọkùn mí ní torí ẹ ọ̀dọ̀ wa ká ṣọ́ra ká máa ma kí láà máa wò àwọn obìnrin aláìlórí lọ́kàn náà tún wà táwọn náà tún ṣe wọn owó ni wọ́n máa gbára wọn wọ́n máa nara wọn tó ká sọra kìí ṣe irú jàkadì ńlá náà yóò sọ̀rọ̀ lọ́wọ́ àríwá máa jà. lẹ́yìn náà lọ́wọ́ àríwá bàtà já wọn so fúnra wọn anabi kẹnu anabi àánú anabi onítẹríba táwọn kí n bẹnu àwọn èèyàn láyè sí immediately tí bàtà bá ti lé ṣe bí kí ṣe kò bá jẹ pé jọta ara náà nílẹ̀ bí àwọn bàtà nàìjíríà yìí sọlọ tó lórílẹ̀-èdè ṣe bàtà ara bàtà tuntun òun náà sì jọ ìwé ìtẹ́ máa kó wá lókèrè one thousand three hundred òpétọ̀ ṣé sókèrè náà ọ̀ ah, ah, tí wọ́n ń ṣe wọlé nàìjíríà tóbulú títí bá nira ti nàìjíríà náà àmọ́ eléyìí á rí i pé ọ kwọ́lìtì àti kwọ́lìtì rọ́ọ̀nù nígbà tí èèyàn á rìn lọ tí èèyàn rìn lọ jọ́ kẹta ni o kó ṣe gbé ẹsẹ̀ òkè báyìí òkè bàtà wa dá yàtọ̀ ìsàlẹ̀ dúró pé ọ dàbọ̀ ah, kí ló dé gbà. ẹ eh, local technology ẹ kò burú local technology tí bá ti ní local ẹni tí máa ràn tí ó fi lágbára ẹran bẹ́ẹ̀ kẹ́ tà á. nu àwọn èèyàn ń jẹ́ pé bàtà bá ṣe bẹ́ẹ̀ fún un kódà kó rà kejì yọ pàtì bẹ́ẹ̀ ni kò tún ní wọ́n láyé yóò yà lọ rà ọ̀dà wa pàápàá jùlọ láwùjọ wa láwùjọ yìí kọ́ lọ́ sànù wa ìtọ́pọ̀ dùnú wa ni pé tí wa bá bàjẹ́ á gbé lò ètò ti àti gátù ẹ̀mẹ̀ wa tí ó sì sú wa ó fún ìgbà tí ọba ti sú bàtà. tọ́ nínú wa lọ́mọ bàtà masha allah la quwwata illa billah ha àwọn èèyàn tó ọmọ bàtà kan pọ̀ o ẹkú tẹ̀lé súnà bẹ́ẹ̀ là nẹ́bí ọ̀sán ọba àríwá àríwá ọmọ tó bàtà wọn fúnra wọn wàláhì ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ọmọ tó bàtà wọn fúnra wọn ìtẹríba ètò gàdú tálọ́ tálọ́ pé ànábì náà rí aṣíwájú fún gbogbo ọmọ ànábì àdá tí bàtà wọn bá bàjẹ́ àwọn ọmọ kọ́ ara wọn dàn. nǹkan wọn bọ́ kálẹ̀ ìwọ ọ̀kan nínú àwọn ètò ọlọ́mọ bàtà á fúnra ara rẹ bàtà wọn ajá wọn á mú ilé abẹ́rẹ́ tí wọ́n máa fi gán bàtà wọn àtòwú tẹ́rẹ̀ òkè wọnú ara wọn gan wọn á bọ́ ake á bàbá alágbájá wọ́n ti sáfìmì wọ́n ti àtẹ̀yìn lọ́ọ̀ lọ́ọ̀ lọ́ọ̀ a graduate. kò dá màtà àbí ẹ̀kọ́ kékeré yíkò kọlọ fún ọ twenty naira fún ọbọ kẹ kíni graduate kíni graduate jẹ amálẹ́gbẹ̀ ànábì sallallahu alaihi wasallam kíni doctor jẹ amálẹ́gbẹ̀ ànábì sallallahu alaihi wasallam kíni professor jẹ amálẹ́gbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì yìí máa ń kán bá tà wọn fúnra wọn. àti ìtẹ́ríba ńlá nù. bàdí táyì tó ń bá rí àwọn nǹkan báwọn tó ń rí ìta tí wọn wò pé náà gèsè ọlọ́yẹ gèsè ọlọ́yẹ àwọn gbéraga burúkú kan máa jókòó sí àwọn gbéraga burúkú kan jókòó sí ọlára wípé ọmọ wa wúra rẹ pé kò sírù rẹ tó sì ní ó ti gbàgbé pé bá ní òsì. torí wọn máa gán bàtà fúnra ànábi ti máa lẹ aṣọ wọn fúnra wọn máa gán aṣọ wọn fúnra wọn tásọ bá yá ànábi ó gé kíta wọn ó fi dí àyè ibi tó ti lò fúnra wọn ọmọ pàtì fúnra wọn sọfàn wọn. aṣọ mélòó làwọn awọ tí wọn bá jù kọdájú kọjá ẹni tó tálákà jù ó ti pẹ́ tá a ti rí ẹni tó wọṣọ tí wọ́n bá bóyá tí wọ́n bá pààtì sòkòtò tẹ́wù òbò lába àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ èyí tí wọ́n wà lókè kékeré ni ẹ̀wù tó ń wọ àwọn kábùkù bá wa ní fámílì o ẹ̀wọ̀n kọ́ sọ bẹ́ẹ̀ kọ́ lé àhá ànábì sallallahu alaihi wasallam wọ́n máa pààtì aṣọ wọn bí tọ́ba ti lù ẹgbẹ́ tọ́ba ya tọ́ba ti gán pọ̀ yán gán pọ̀ àmọ́ ti yá débi wípé àfi ká wá mi ká gé etí ká fi bu àṣírí rẹ̀ ànábì máa gan fúnra wọn ẹ̀sán máa wá gan kẹ̀kẹ́ mẹṣíìnì wọn fi hàn àbí rárá o abẹ́rẹ́ abẹ́rẹ́ wọn fi hàn ẹ̀ tó bá yẹ pé ẹ̀yin nìsẹ̀ nígbà láti wọ ìjọba bá yín fi mẹṣíìnì fi páàtì bí ìjọba bá abẹ́rẹ́ páàtì lẹ́wọ̀ subhana ẹ̀rì bíi ti gbéraga ti tó ti gbáwò yẹn dé láyè ọ̀gá wa nìyẹn ànábì sallallahu alaihi wasallam wọ́n pín ẹ̀wù wọn fúnra wọn. wọ́n á jẹ́ lẹ́kítọ́rà. wọ́n á gán sòkòtò rẹ̀ ń dì. tó kẹ́sẹ̀ sí rẹ̀ lágbọ́n bí àyà ọ̀bọ̀ pàṣẹ. tò nídìí ọ̀bọ̀ pàṣẹ. ọwọ́ bọ̀ wájú àwọn ọmọ wa àtúndé lẹ́tọ́ kíníkà sọba kọ wájú àdírẹ́sì sọba kọyìn àdírẹ́sì ní àhà. lọ́wọ́ kékeré wọ́n máa mú gbọ́ bàbá yìí ti gbowó sí ó. subhanallah subhan lẹ́tọ́ àjámọ́lẹ́gẹ́ ànábì wa ọ̀bùn bá àríwá torí ẹ̀ kápọ̀ tẹ̀lé ìbàdàn náà. wọ́n rọ̀ bẹ́ẹ̀ náà ìdáná bisọ máa sẹlẹ máa fi fa tí wọn máa fi fa omi nǹkan ga òun náà wọn tún mú nǹkan wọn fi lẹ níbi tó ti bàjẹ́ gbogbo nǹkan yẹn ànábì máa ń ṣe sọlá àlùsọlá wàhálà bàṣẹ àtà àwọn ni wọn máa ń fọ ara wọn fún wàrà àgùntàn wọn. bákan náà ànábì sọlá àlùsọlá wọn máa ti sẹ́fà wàrà lé wọn àwọn ìyàwó wọn fúnra wọn bàbá rárá ìyàwó lọ́wọ́ ńlẹ́ eléyìí ń bẹnu dáná bí ọ̀sọ̀rọ̀lá àdúṣẹ́lá máa ń ṣe tóra wọn sọ pé ẹni tó lóore jù nínú wa ó náà lẹni tó dáa jù sí ìyàwó rẹ̀ àwọn làwọn dáa jù sí àwa àwọn làwọn dáa jù sí àwọn ìyàwó àwọn ó túmọ̀ sí pé kọ́ ara ìyàwó rẹ̀ lọ́wọ́ ó ń bẹnu dáná bí ọ̀sọ̀rọ̀lá àdúṣẹ́lá ṣe ìgbà tí wọ́n ti ń kọ́ mọ́tíláṣí ànábì ń bá wọn gbé blọọkù kéékèèké tí wọn ti fọ́ mọ́síláṣí yẹn. ìgbà míì sára bíi òró oúnjẹ tí wọ́n fẹ́ jẹ wọ́n sokùn mọ́kùn nítorí ebi wọ́n so òkúta wọ́n so mọ́kùn wọ́n fokùn so òkúta mọ́kùn nítorí kébi ọmọ bàá parọ́ nítorí kò sóúnjẹ tí wọ́n jẹ ó sì ṣẹlẹ̀ rí pé ńgbà míì ànábì òró oúnjẹ jẹ wọ́n yòó. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n sì gbàlejò wọ́n gbà wọn náà lálejò wọ́n gbàlejò èèyàn dé sọ́dọ̀ wọn rí àwọn náà dé sọ́dọ̀ èèyàn rí gbogbo eléyìí ó ń bẹ nù nǹkan tó ṣe é pé kéèyàn náà fi kọ́ra tí wọ́n bá dé sí ọ̀dọ̀ èèyàn lálejò wọ́n fẹ́ fún ṣe dáadáa sí ọ àbí ẹ̀kọ́ ni tòbó ló ti jẹ́ pé kéèyàn bá wá dé lálejò sọ́dọ̀ tiẹ̀ yóò ní ṣe dáadáa sí wọn ẹ̀mọ̀ kíkọ̀ dábẹ́ tí wọ́n bá báyìí lálejò òní fẹ́ kí ọjọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ náà ní sẹ́nì sẹ́nìkan bá dé lálejò sọ́dọ̀ tiẹ̀ náà wọ́n náà wọ́n fi àjẹ́. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n dínkù láàrin orí inú ìwo ta ike lẹ́yìn tí wọ́n bá fọ̀bẹ tọ́yàn níbi tí ó yọ̀yàn lẹ́nu tí wọ́n wá fi ìwo yẹn sí tó lọ́nà kan pàtàkì jẹ́ kí wọ́n kọ́kọ́ sáná sí inú òkò yẹn tó fi mú ooru díẹ̀ tó bá ti fi lé ibi tí wọ́n fi abẹ sá yẹn yóò dì mú tí wọ́n máa fa àwọn ẹ̀jẹ̀ dúdúdúdú tó wà ń bẹ̀ jáde ànábì dégò láàrin orí wọ́n sì dégò ní òkè ẹsẹ̀ wọn òkè ẹsẹ̀ wọn tí wọ́n fi ń tẹ̀lẹ̀ wọ́n tún dégò ń bẹ̀ bákan náà wọ́n tún dégò láàrin èjìká méjèèjì rí láàrin èjìká méjèèjì wọn tún dégò ń bẹ láti ti mà bí àwọn ẹni tí wọn mọ nípa bá ti ṣe dégò dáadáa láyè ìsìn wọn ya gbogbo àwọn àyè àyè àyè àyè àyè téèyàn ti lè dégò téèyàn bá dé ibi tí wọn ti ń ṣe lójú méjèèjì wọn ya gbogbo ẹ ètò máa ń fẹ ibi tí máa ń yọ ọ lẹ́nu láti ti mà pé lẹ́yìn ẹ ń bẹ. nínú àwọn ọ̀nà táàbì máa wá ìwòsàn nípa nàbí wa sọ̀rọ̀ máa lùsẹ̀ náà ṣe wọ́n ti sọ dáadáa nípa rẹ̀. ọmọ nàìjíríà nínú dáadáa ọmọ nàìjíríà nìyẹn o fẹ́ẹ́ máa ti sọ pé nàìjíríà le àtúnni dáadáa o nínú dáadáa ọmọ nàìjíríà ọmọ nàìjíríà kan wà kí wọ́n gbéra kúrò ní nàìjíríà yìí wọ́n lọ fi níwèé gbèlú ní sẹ́kì iṣẹ́ táwọn ń ṣe nù bàbá yẹn dé gò bàbá yẹn dábẹ́ ìjọba ti gbà wọn láàyè pàápàá jùlọ ní Madina nítòsí mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá ti lé wọn kúrò láàyè ibi tí wọ́n ń lò wọ́n sí àwọn ṣọ́ọ̀bù fún wọn rẹpẹtẹ tẹ́gẹ́ àwọn ṣọ́ọ̀bù yẹn gan pẹ̀lú nọ́mbà yìí ṣùgbọ́n sì ń ṣiṣẹ́ yẹn dáadáa débi pé ó ń fún orílẹ̀-èdè wa yìí ní orúkọ rere lọ́dọ̀ àwọn lárúbáwá yẹn torí kò sí lárúbáwá tó máa ṣe àwọn náà ń kàn ká nu tí ràbá ṣe ń ka ni àbí kọ́ máa gbọ́ ń tàn ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà àwọn akọ àwọn haúsá àwọn bẹ́rìbẹ́rì àwọn fúlàní sọ àwọn ilé yẹn àwọn máa ń pa rẹ̀ àwọn sì máa bá àwọn èèyàn ṣe torí ẹ̀ kí wọ́n máa ń pa rẹ̀ torí kọ́ má jẹ́ pé ìgbà tó bá fẹ́ dégò ibi tí wọ́n ti dégò wọ́n ti lọ bọ́ dégò gbogbo kọ́ bá dàrú èèyàn gbọ́dọ̀ mọ̀ nípa nǹkan kó tó ṣe àbí kọ́ sọ́ọ́ nìkan já òtúmọ̀ sí kékeré náà lọ́ọ́ ra bẹ́ tí wọ́n á máa fi tọ́ ara mi tí wọ́n á wá gbò kankan ah, ọlọ́mọdé àti ra alẹ́ torí àwọn tó máa ń pa rẹ̀ nìkéèyàn wà lọ́ọ́. wọn ninu nínú àwọn èèyàn ẹni tó kórè ọmọ fọ́n gbogbo gbà ọ̀rọ̀ rẹ̀ tó wá débi pé àtúkọ́ máa mú oríṣi oògùn kan gbogbo gbà panadol extra apc fesic kìnnì kan gbogbo àwọn oògùn tó lé tó lé ara rẹ̀ tó wá wà yóò sì má àwọn oògùn tó léwu pé tó rí bá ti ṣe irú wọn tó bá lọ sí kú òfin. tí wọ́n bá tájẹ́tì dédé ibi tó rí ti ń fọ tó bá sì ń bẹ nínú ààyè ibi tó ti lè ṣe ìjàmà tí wọ́n máa fa àwọn ẹ̀jẹ̀ burúkú dúdú tó wà ń bẹ̀ tí wọ́n máa fà dànù pé ọ gbádùn láéláé nù tí òtún bùkátà kọ́ máa lo oògùn tí ń lò gbogbo gbà. níbi wọ́n ti wá mi léyìn ẹnu medical study táwọn mọ̀ náà ẹ̀ dáhùn ọmọ bó wọ́n ti rẹ́ rí pé kí ni kí lọ́sọ̀rọ̀ sẹ́nu kọ́ àwọn ọmọ kọ̀ndẹ́mù rẹ̀ ní gbẹ́gbẹ́gbẹ́ nìkan ṣàì tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà àwọn ní kó ọmọ dàbẹ́ fóbìn gan torí kọ̀dá nítorí wọ́n fẹ́ káwọn obìnrin ọ̀ya já kìí ṣe irú dídábẹ́ tí Islam náà faramọ́ làwọn sọ púpọ̀ lọ sí o ọmọ lọ kó bára rẹ o tò eléyìí báyìí a fi hàn ẹ́ wípé kìí ṣe gbogbo tóyìnbó gbé wá iná ni ìwọ náà gbọ́dọ̀ gba hundred percent sẹ́mi pé èèyàn làwọn náà ṣe ìwádìí tí wọn ibi tó gbé wọn dé nù lẹ́yìn náà àwa tí wọ́n gbé wá bá láfíríkà àwa ti wá àdá nǹkankan ní àdá nǹkankan ní so iqtida ambele imam làwọn áfíríkà nítawọn pọ́ọ̀lù àti dọ́kàtì sọlọ́n sẹ́mi àti gbé wá fún wọn àwọn kan máa kọ nóòtì ẹ̀ yín ni sẹ́mi pé. ẹni tó sì mọ nǹkan débi kọ́kọ́ òun ló nímà tó ń dà á kọ àwọn eléyìí gan fúnra ara wọn ìwádìí wọn kú káàtó pé níta òní pé kò sáǹfààní gan nínú kọkùnrin gan jẹ́ pé ninety nine point nine fún ìdábẹ́ gbogbo àdọ̀dọ̀ wọn máa gbé ká àwọn ọ̀bùn burúkú tẹ́lẹ̀ náà sábà wọn ní dábà wọ́n tún á kó yòókù wọ́n tún á kó pamọ́ sínú àdọ̀dọ̀ abẹ́mọ̀ wa hún wọn wọn á ní náà àwọn tí wàá ṣèwádìí pé àwọn ọkùnrin tó bá ń dábẹ́ possibility kí aids kọ́ mọ́ mu wọn ó lágbára unlike àwọn tí ọ̀dà bẹ ẹ káàbọ̀ kí wọ́n á ní tuntun kí ni tuntun bẹ́ẹ̀ mùsùlùmí láṣẹ sí ọ̀la yìí àwọn arúyìn àwọn arúyìn ìní ọ̀jọ̀ lójú láti jẹ́ òní mùsùlùmí ti ń dábẹ́ fọ́pin tí ti ń dábẹ́ fọ́pin sẹ́yìn wá rí pé àwọn òní sọ lọ sí di pé ẹ bí àwọn mùsùlùmí ti ṣe ń ṣe yẹn nǹkan tó àbí òye wa wọn máa sọ bígbà tí nǹkan tuntun ní tọ́sẹ̀sẹ̀ délé ayé ti ẹgbẹ́ nu lọ. wọn àbí ìgbà tó ń sọ̀rọ̀ al-i'jaz al-'ilmi fi wípé bí al bó ti ti kó sáyẹ̀nsì lágara center for that study ọwọ́ àmàkà. tọ́ nínú ìwádìí táwọn òyìnbó ti ní Amẹ́ríkà ń gbà kan wọ́n lẹ́nìkan ọ̀daràn gidi ni wọn dáná níbi kó sújọba tàwọn medical doctors ni wọn wá ronú ronú ronú kí láti ṣe tí àwọn wọn ni kò gbé hospital wọn àti gbé hospital wọn àti operation fún wájú bí wájú tí ẹni o wọn á kó àwọn mùdùmùdù kan kú lórí rẹ̀ sábà dàbí ajá sábà dàbí màálù bí wọn bá fà lọ ni kò lè dá nǹkan ṣe má bí wọn bá fà lọ ni yẹn. àwọn sinmi báyìí wọ́n ń sàlàyé á gbàmú níbi irun akóso rẹ̀ irun tó wà wájú á gbàmú bẹ̀bẹ̀ láti mú un nítorí pé ibẹ̀ ni sẹ́ńtà tí máa pààyàn láti ẹ̀ka parọ́ wà ibẹ̀ ni sẹ́ńtà tí máa pààyàn láti ẹ̀ka sàtìsí wà kí á lẹ ṣe ń tì í ṣùgbọ́n ti sọ fún wa ẹ̀ tí wọ́n náà bá fẹ́ ya wèrè kí wọ́n fẹ́ orí rẹ̀ mẹ́ fún ọyọ tó wà mẹ́ ṣèwọ̀n káwọn ò nǹkan tuntun wa lọ́dọ̀ mùsùlùmí nìyẹn o àwọn kan bá wọn lọ sínú òkun àwọn aríbi kan fìgbà tí ń jóná ń jóná ẹ̀rọ anìkéni tọ́ba lọ́n sọ pé wàlúbáhárì lọ́jọ́ nígbà tẹ́ ìmọ̀ tó máa kúránì wàlúbáhárì lọ́jọ́ àti òkun tó ṣe wípé iná iná ń ṣe iná òkun tí ń ṣe iná ṣé kí iná sì wà lábẹ́ òkun bẹ́ẹ̀ àwọn sàábì gan wọ́n ti sọ fún wa wọn ní apá kan náà sọ ní ká má fomi òkun sàlùwàlà ọ̀tà kò súnà súnà ní pé àlè fi sàlùwàlà kí ló dé sẹ́yìn fi ní ká má fi sàlùwàlà wọn nítorí pé tahtal bahri narun wa tahtan nari ma'un wa tahtal ma'i narun wa tahtan nari ma'un wọn kà bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì. wọn nítorí pé iná ní ń bẹ lábẹ́ omi yẹn lábẹ́ iná yòókù omi lábẹ́ omi nkúmọ iná lábẹ́ iná nkúmọ omi lábẹ́ omi iná wọn kà ó pé méje wọn ni lọ́fà láàbí ní fi á fi sọ fẹ́ gbọ́ yín pé kí ni bẹ́ẹ̀ iná ikú contradiction omi ẹ̀yin tó kí wọn náà bá wádìí tó bá débẹ̀ ṣé ọlọ́run bá ní sòótọ́ ni àbí ìwọ tó ọmọ tó ṣe wípé àwa náà gbọ́dọ̀ ti agbára láti jẹ́ ẹni tó ṣe wípé akẹ́kọ̀ọ́ tàbá ti kẹ́kọ̀ọ́ kájẹ́ ẹni tó so pé yọ́ máa hàn nínú ṣèṣì wa. anábìyẹ sọlọ lọ́wọ́ àríwá àdùsọ lọ́wọ́ bá wọn kú kùtà ńgbà tí wọ́n kọ́ mọ́tíláṣí rẹ̀ anábìyẹ sọ ń gbéraga èso ń gbéraga kí ló burú nínú pé wọn ò gbé blọọkì kí ló burú nínú kọ́ bá wọn gbé gi kí ló burú nínú kọ́ bá wọn gbé fẹ́ǹtì sí tó burú mẹ́wàá láàyè torí ẹ̀ ìgbà táwọn sáà béèrè pé ànábì sọ̀rọ̀ máa sọ́là ní kí búlọ́ọ̀kù yìí wọ́n ní la ń àdínà wọn nàbí yòòyà àmàlú fàdákẹ́mí ná àmàlú nùbọ̀lélò tábà fi lè jókòó táwọn wo ànábì yẹn rà ti fi ń ṣiṣẹ́ pé ń dá a sọ nínú ni. àwọn múra sí sí àwọn náà múra sí dáadáa. gà ọkàn jókòó tó yẹn máa kó Ànábì sallallahu alaihi wa aṣọ ikpe wọn ike láàrin orí àti léjìká wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́tẹ́dẹ́ wà Ànábì lóògùn o màtá rẹ̀ sí wọn wọn lóògùn torí ẹ̀ tí wọ́n á sọ pé gbogbo tí ń ṣe ọ̀yàn tọ́wọ̀ kálùtù pọ̀ dúró wò ní lóògùn kò pé kí nǹkan ọmọ ẹsẹ ọkọ ọmọ lóògùn lópin ìgbà tó bá ṣe é gbé irú tí ń sọ yẹn téèyàn bá lóògùn irú rẹ̀ ò lè pa àyàn téèyàn bá lóògùn ó súnmọ́ kí àárẹ̀ yẹn ó kú tó ń da ìlóògùn àmọ́ tó bá ṣe tó súnmọ́ oníkéru tó ń sọ yẹn téèyàn bá fi lè kùnà láti lóògùn ó lè ṣe sábàbí kéèyàn ó kú tó bá fi bẹ́ẹ̀ kú ìdájọ́ rẹ̀ nù fẹ́ Islam kú ọ rẹ̀ torí ẹ àárẹ̀ ń ṣe ọmọ nípa ọlọ́sítù onítọ̀wọ̀kẹ́ntù àlọ́lá tọ́ba tọ́ba ẹ̀kọ́ àárẹ̀ tó lé ní tọ̀wọ̀kẹ́ntù kankan sí ẹ̀rọ ṣe ẹ̀ lọ́darí. àmọ́ tọ́ba ẹ̀kọ́ orí orí ń fọ́ yẹn ni inú ń rún yẹn ni ṣáàlá má fi mùṣkílà má fi mùṣkílà ṣùgbọ́n tó bá ṣe sùúrù tí ó lòògùn tó ní ládàkẹ́ tí ó gbà kò dájú kò dájú nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé tadawu ibadallah ẹ̀yin ẹrú Ọlọ́run ẹ máa lo oògùn torí pé ma anzalallahu min da'in illa wa anzala ma'ahu dawa Ọlọ́run ọba ọsọ àárẹ kankan lẹ àfikọ sóògùn kalẹ̀ pẹ̀lú ẹ ṣùgbọ́n alimahu man alima wa jahilahu man torí ká lóògùn nígbà tí nǹkan bá ń ṣe wá kò sí tó burú mẹ torí oògùn gangan fúnra ara rẹ̀ kọ́ ni ó mú àárẹ̀ ń kú ṣùgbọ́n sábàbí ni ọjọ́ sábàbí tọ́lọ́ wọn bá ṣe ní sábàbí tí máa fi mú àárẹ̀ kú tó bá lò kò sí tó burú mẹ ṣùgbọ́n oògùn ọmọ sọlù ọgbọ́dọ̀ lo oògùn èyí tó ṣe é gbé èèwọ̀ ní ká lóru rẹ̀ bí oògùn tó títí bí oògùn tó ti fún ọ̀pọ̀pọ̀ sí bí oògùn tí wọ́n gbà lọ́dọ̀ babaláwo bí ipá fún mi oògùn ọgbọ́dọ̀ lo gbogbo irú àwọn oògùn yẹn tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹmbẹ o ṣùgbọ́n kò sí tó burú nù kó làgbó kò sí tó burú nù kó làgbó mu lópin ìgbà tó bá ti jẹ́ pé tí wọ́n papọ̀ tí wọ́n fi ṣàgbo yẹn kò sí tọ́lọ̀ sílé ìwọ̀nú ẹ̀. bákan náà agúnmuyàn tí wọn sì máa ń pọkàn sí ilé ìjẹbù o torí ẹ ọ ń bẹ nínú nǹkan tó lọ́wọ́ bá ti lẹ́tọ̀ọ́ fún akálò gẹ́gẹ́ bí oògùn òtún lè jẹ́ tọ̀ bí ìtọ̀ àwọn ẹranko ẹranko tọ́tọ́ pé ká jẹ́ rẹ̀ a táàmù tí ìwádìí bá fi hàn pé ìtọrọ àkúnmí ó lè jó oògùn àárẹ̀ kan tọ́ màálù ó lè jó oògùn àmójì kan tọ́ àgùtàn ó lè jó oògùn àmójì kan kò sí tó burú mẹ́. gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wa sallam bí wọ́n ṣe fi ìtọ̀ ràkúnmí tí wọ́n fi wo àwọn kan tó ṣe pé ìgbà ń yọ lẹ́nu. gẹ́gẹ́ bó ti ti jẹ́ pàwọn náà nínú ìṣesí wa àwọn máa fi ìtọ̀ màálù wọ́n máa fi wo àwọn àárẹ̀ kan bí ilẹ̀ tútù ṣùgbọ́n ìtọ́ dáa jù òun náà ní pé ìtọ̀ màálù tẹ bá fẹ́ mú fún àárẹ̀ bí ilẹ̀ tútù yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ ti gbé kalẹ̀ tipẹ́ nítorí pé ètò súnmọ́ onígbésíru ẹ bá pẹ́ tó bá pẹ́ ńlẹ̀ yóò di nǹkan míì torí ẹ̀ lóorùn rẹ máa ń ṣe bákàbàkà sọ pé ẹni tó fẹ́ mú gan lè ti dákú lọ tó ilé ìjẹun ti jẹ́ mẹ́rin. bákan náà wọ́n ní tá a lè lo àgúnmu kò sí tó burú mẹ́. lópin ìgbà tó bá jẹ́ pé egbò tí wọ́n gún tí wọ́n fi sàgúnmu yẹn kìí ṣe nǹkan kan ni nínú tọ́lọ̀ wọn bá ṣe jíjẹ rẹ̀ léwọ̀. bákan náà bí èsì ti kọ́ pọ̀ pọ̀ sí i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọn á ní ìwọ́n lárúbá náà ní agùnmu àkọ́kọ́ àsọtúkọ ọmọ lọ agùnmu àsọkọ ọmọ lọ agùnmu àmọ́ kí ló fẹ́ tìtorí rẹ̀ lọ agbó kí ló fẹ́ tìtorí rẹ̀ wẹ agbó kí ló fẹ́ tìtorí rẹ̀ mu agùnmu bóyá bà ní sí bóyá àkókò ní yọ lẹ́nu bóyá náà ní dọ̀ ọ́ láàmú bóyá àrùn tápà ni òjò ọgbádùn lọ́fẹ́ lo àgúnmu àbágbò fún ojú tó burú mẹ́. ṣùgbọ́n ọ̀fẹ́ wẹ àgbo nítorí owó tó ọ̀fẹ́ ní wọ́n ní kó lo àgúnmu yìí báyìí owó wọn máa dà ní àgúnmu kágúnmu lọ́fẹ́ mu o àgbókágùn lọ́fẹ́ wẹ̀ o ọ̀fẹ́ wọlé ìbò.

yóò wá bọ́ sí òwò ọmọlúwàbí lórí ta mẹ́ta hàn yóò mọ àfàgbò ìwọ̀n yóò mọ fi wẹ̀ ẹ̀ sáláì mọ̀ fàgbò ọ̀ràn ni àgbo ọ̀ràn ni ẹ̀ nínú ilé yín bọ́ bá wẹ̀ ìsìláàmù ọ̀gbà kọ wẹ̀ ibi tẹ́lẹ̀ kó ti rí di rẹ̀ ọwọ́ agbágbó òfò ọwọ́ alọ sóríta ilé èṣù oríta mẹ́ta ilé èṣù nínú àtà Yorùbá náà nìyí náà lẹ́ pé wọ́n ti pè é onílé oríta ilé èṣù nìyẹn. ilé rẹ̀ náà lọ nọ nínú ìgbàgbọ́ yorùbá náà ni wọ́n níbẹ̀ ní gbé àwọn àlọ́bí tún lé rẹ̀ òsì di ilẹ̀ fún ọmọ ẹ̀ kéfù onídìí ọ̀rọ̀ kọ àwọn òbí lẹ̀. èèyàn àbí ti ń wọ́wọ́ wọ́n ní yìí o iná ni ó fi wẹ̀ àtọ́sẹ̀ yìí ẹsẹ̀ yìí òrù tòun náà ni ó ti fi wẹ̀ omi òtútù gbá kan lọ àgbóni náà ni ó fi wẹ̀ lórí ta ẹnìkan gbọ́dọ̀ rí ọ ó tí ì padà lé ẹ̀rọ kékeré ẹ bá ẹnìkan bá rí kọ́ ẹ̀yà wèrè ní automatic sọ̀rọ̀ pé gbogbo àwọn eléyìí èyí ṣe pé ńgbà tá a bá sọ pé kò lòògùn pé gbogbo eléyìí náà lọ́wọ́ akíbọ̀ abẹ́rẹ́ o ebi wọn sọ fún yín pé kò burúkú alóògùn oògùn òkú kọ́ wọ́n lówó ẹni tó bá fẹ́ lówó kí ni ó ṣe yóò ṣiṣẹ́ yóò bọ́ náà dúró wọ́n fẹ́ lọ́lá ẹni tó fẹ́ lọ́lá kí ni ó ṣe yóò gbìyànjú yóò ṣiṣẹ́ àmọ́ káwọn forí gbọ́gbọ́ ògùn káwọn pé afẹ́ lọ forí gbọ́ ògùn afẹ́ dolówó òjijì irú ètí sọ gbogbo wọn di wèrè lórí títì àwọn òbí lẹ́yìn ìwé ẹ̀ṣẹ̀ tọ́nà rọ̀ jù àwọn àgbòkágbò ń bẹ lọ́dọ̀ Yorùbá àgbòkágbò téèyàn wọnú àgbò báyìí

nǹkan á ní fún alárúbá náà lábùnú àmọ́ bóyá gbogbo sábà ti lọ làbùnú pa wọn gun wọn á mú pa sàkẹ́yìn ló muhammadu sọ̀dá ẹ lọ ẹ mú lábà tó bá pè lẹ́pẹ̀ lágùnmu àgùnmu náà mú. torí ẹ̀ sọ́ra kọ́ tí mímu sọ́ra kó gbogbo ló mímu àwọn àgbo kan wà tí wọ́n ní ọtí kan ní kí wọ́n fi ṣe sọ́ra fún òun. lẹ́yìn náà àwọn ẹ̀yà ti ń ta gbóngá títì hù àbáwọn ètò ní ṣọ́ọ̀bù àwọn àwọn ò lẹ́sìn kan náà aslan ṣùgbọ́n láwọn abòmíì àwọn ẹni tí ń ta náà ní tò gbogbooro abẹ́ ìfura sí wọn àwọn náà ní ẹgbẹ́ ara wọn làwọn gbóngá wà nítorí ẹ gbogbooro tí wọn náà bá ra àgbóhùn lọ́dọ̀ yòó ló ó súnmọ́ bí ìbá tiẹ̀ ṣe ìtàkùn gbogbooro sí ó súnmọ́ kó fún ọ ló gbogbooro mu ló kọ àgbo pé ẹjọ́ mo ti gbé ni ó ṣe ṣe àmì ìṣẹṣe torí ẹ ṣọ́ra ṣọ́ra fún mi kú mu tọ ànábì sallallahu alaihi wasallam wọn lóògùn wọn sì fi rin gbóná wọn fi mára àti sọ pé lẹ́yìn náà ń bẹ nínú nǹkan tó máa fi ṣe wò sàn. ṣùgbọ́n ànábì ọ̀tọ́rọ kẹ́nìkan fi máa wọn lára rí. ànábì ṣe rúkúyá ṣùgbọ́n wọn ọ̀tọ́rọ kẹ́nìkan ṣe rúkúyá fáwọn rí. títọrọ àbùkù ni àìbọ́lọ̀ ń dúró déédéé ni. bákan náà ànábì wá ìsọ fún aláàárẹ̀ níbi nǹkan tí ń ní lára wọ́n sọ aláàárẹ̀ láti jìnnà sí nǹkan tí ń ní lára. Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní principle medication principle ìtọ́jú aláàárẹ̀ gan-an kó tó bá fẹ́ jẹ́ medical doctor abẹ́rẹ́ gámẹ́ abá tó di ẹni tí ó ṣàlàyé fún wa nípa medical study lálẹ́ yìí. wọ́n ní píríncípù àti ìṣètọ́jú aláàárẹ̀ gan mẹ́ta ni nǹkan mẹ́ta ni torí ẹ̀ dáhùn fọdún méje kọ́ àwọn ní nǹkan mẹ́ta ni ẹjẹ́ á máa dé o alákọ̀ọ́kọ́ alhamiya alhamiya wíwá ààbò fún aláàárẹ̀ píríncípù alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì hifdhu sihha sísọ àlàáfíà nígbà tá àlàáfíà ń bẹ. ẹlẹ́ẹ̀kẹta istifragul maddatil mudirra ká ma bá a ti ṣe gbọ́n ntí níyàn lára dànù kú lára. ó lélẹ́yìn ní píríncípù ìwòsàn. ọlọ́run ọba wa Ibn Qayyim ní ọlọ́run ọba wa ó ti ṣe àlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa nínú Al-Qur'an ó ṣàlàyé rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó sì ṣàlàyé rẹ̀ fún ìjọ anabi sallallahu alaihi wasallam láyé mẹ́ta nínú torí ẹ ẹjẹ bọ́lá ọba ti ṣe wá ààbò fún aláàárẹ̀ ikú kọ́ máa lo omi ọlọ́ni kálá rẹ̀ kọ́ máa lo omi nígbà tí lílo omi ó lè kópa lára bá eléyìí túmọ̀ sí pé sáàmbá ń wá àlàáfíà fúnra wa á máa jìnnà sí lílo gbogbo nǹkan tó jẹ́ wípé ó lè kó ìnira bá wa nínú àlàáfíà wa eléyìí ni píríncípù alákọ̀ọ́kọ́ èsì pé ọlọ ṣe tí ó kó nira bọ nínú àlàáfíà rẹ ọ àmọ́ wá wóògùn hospital nítorí pé al-wiqayatu khayrun min al-ilaj ìyẹn ni kíká ṣọ́ra ó lóore ju ká máa wá wòsàn lọ torí de eléyìí ọlọ́wọ́n bá sọ nínú al-Qur'an wọ́n ní wa in kuntum marda aw ala safarin aw jaa ahadun minkum min al-gha'iti aw lamastum an-nisaa falam tajidu ma'an fatayammamu sa'idan tayyiban. ọlọ́wọ́ bá ní tẹ̀ ń bá sáré ó tún wá dárúkọ àwọn nǹkan míì àwọn nǹkan míì lẹ́yìn rẹ̀ ọlọ́run kò burú ẹ má lo omi ẹsẹ̀ tẹ̀yẹ̀ mọ̀ eléyìí túmọ̀ sí pé aláàárẹ̀ tó ṣe pé lílo omi yóò kó ìnira bá ọlọ́run ọba gbà pé kọ́ máa lo omi ọlọ́run gbà pé kọ́ máa lo omi protection wọ́n wá ààbò fún níbi tó lè kó ìnira bá pé má lò bẹ́ẹ̀ náà ni ẹni tó ti mà wípé nǹkan kan bẹ́ẹ̀ sùn bá fi lè gbóòórùn rẹ̀ báyìí orí ọmọ fóònù sáàtọ̀ kókó gbóòórùn rẹ̀ ọ̀gbọ́dọ̀ gbóòórùn rẹ̀. nǹkan kan bẹ sọ pé tó bá kàn lára kí lè ọjọ́ yóò fi su ará ọmọ ọhún má débi tí ó ti ṣe kí ni tó fi kàn ọ́ la wàhálà kẹrẹ. الإمام ني فأباح التيمم للمريض ọlọ́wọ́n bá gbà ike kálá rẹ̀ kò tètè yẹn mọ̀ ẹ̀mí ẹ̀sẹ̀ ọlọ́run fi dáàbò bò láti fi dáàbò bò. bákan náà ọlọ́run tún gbà fẹ́ni tí ò tiẹ̀ rómi rárá pé kò ní ọ̀sẹ̀ tẹ̀yẹ̀ mọ̀ ọlọ́run bá tún sọ nípa sísọ àlàáfíà títí ẹlẹ́ẹ̀kejì ká sọ àlàáfíà nígbà tá àlàáfíà ń bẹ lára wa sẹ́mi pé ààbò tí wọ́n wá fún ẹni àkọ́kọ́ àárẹ̀ ń dín sí o wọ́n wá ní wọ́n wá protection fún níbi tó lè mú káàárẹ̀ rẹ̀ kó tó peléke sí i so ṣùgbọ́n àlàáfíà ń bẹ pẹ̀lú rẹ̀ báwo ló ti ṣe protect rẹ̀ ọlọ́wọ́n bá ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun. من أيام ukhar. wọ́n ní ọlọ́run ọba gbà fún ẹni tí ń bẹ lórí ìrìn àjò ohun ọ̀sáré o ọlọ́run gbà fún ibi kọ́ máa gbààwẹ̀ nínú oṣù Ramadan nítorí kálíbà àfi sọ àlàáfíà rẹ̀ ẹ̀kọ́ lọ́n sọ gẹ́gẹ́ ni tí ń sáré náà kò gbọ́dọ̀ gbààwẹ̀ gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ tòlítà alákọ̀ọ́kọ́ yẹn ìtumọ̀ rẹ̀ ni kí wọ́n wá ààbò fún níbi tó lè kó nira bá wọ́n wá ààbò fáláàárẹ̀ lásìkò àwẹ̀ nítorí pé tó bá gbá àwẹ̀ ó tún lè kó ìnira bá torí gbọ́gbẹ́ mímì onírìn àjò òun lálàáfíà ọlọ́sìn ni ó lè má gbá àwẹ̀ lórí ìrìn àjò rẹ̀ nítorí pé fẹ́ sọ àlàáfíà rẹ̀ nítorí pé ìrìn àjò gángan fúnra rẹ̀ àyè kí ọ̀rẹ́ yẹn ni tábàtún afárẹ̀ tàwẹ̀ kún ó ti ti ká láàbíà rẹ̀ kó di fíafíà lọ́fà lọ́nà ọba fi ní òun gbà ibi tó bá wà lórí ìrìn àjò kó má gbà rẹ̀. wọ́n ní nítorí kí wàhálà wẹ̀ kọ́ fún wàhálà rẹ̀ kó di pé yóò mú ká kó wọ́n pè ní alisifra òun ni káwọnà láti yẹra láti da ntí ni ya ka yẹn kádàánù wọ́n ní Ọlọ́run léyìí níbi tó ti ń ṣàlàyé ẹni tó gbé ihram ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí pé lásìkò tó gbé yẹn iná orí ń

ibn Ujra radiyallahu anhu ó gbé ihram pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam wọ́n bẹ nínú kí wọ́n ṣe hajj kò sì tó àkókò tí yẹn máa bọ́ra alẹ̀ parí. anabi sallallahu alaihi wa sallam wá retí iná orí tó tó tó péjọ bìbà sórí rẹ̀. tó ṣe pé báwọn náà bí wọ́n ṣe ń rìn bọ̀ wá ba lójú wọ́n rìn wọ́n rìn ká gbogbo ẹ̀ inú tó tún wá wà bẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ pa kankan lásìkò tó ti gbé yín fáwọn tàbí ni wọ́n á ti máa tù so nítòsí ni pé wàá wọ́nà láti gbà wọn bọ́ọ̀lẹ̀ onígbà wọn bọ́ọ̀lẹ̀ lọ́nà tí wọ́n fi kú o pé tọ́ba tọ́ba san owó rẹ̀ báyìí tọ́ba bọ́ tọ́ba kú ọ̀daràn lásìkò tó gbé ìhram nìyẹn so ọ̀rọ̀ra ọ̀rọ̀ra gbọ̀n wọn tàpọ́nlé tẹ̀yẹ tí wọ́n fi ra bọ́ọ̀lẹ̀ jẹ́jẹ́ sí ọ̀pọ̀ ní ṣe wá. tọ́ àdébísọ̀rọ̀ láàrin àyùsẹ́lẹ̀ wọ́n wá rí pé iná yìí kún orí sàábẹ̀ yìí àti bó ní o ti ṣe díẹ̀ lẹ́nu ìgbà tí wọ́n ti gbé ìhìrámù yìí náà ni Ànábì sallallahu alaihi wasallam bá sọ pé kò burú kó lọ fá irun orí rẹ̀ ní ìbámu pẹ̀lú àyà lọ sọ kalẹ̀ yìí ọlọ́ni faman kana minkum maridan aw bihi adan min ra'sihi fafidyatun min siyamin aw sadaqatin aw nusuk ẹnikẹ́ni tí ìnira tó bá ń ṣàárẹ̀ àbí nǹkan kan bá ń ní lára lórí rẹ̀ yọ san fídíà fídíà rẹ̀ ní kó gbà o àbí kó ṣe sàárà tàbí kó pẹran tọ anabi sallallahu alaihi wasallam àti ọlọ fáàrí rẹ̀ fífa tí wọn gbà kó kọ fọrí rẹ̀ yìí eléyìí túmọ̀ sí pé amúntínilára kú òfun nítorí pé iná orí irun tí wọ́n rí lára rẹ̀ ni wọ́n fi bẹ lára rẹ̀ ẹ sì mọ̀ pé yàtọ̀ sí pé wọ́n máa jẹ́ wọ́n sì jẹ́ kórìí ni wọ́n máa rùn àti jíjẹ àtòórùn àti gbígbóná burúkú tó rí ọmọ gbóná gbogbo ẹ̀ láti mú kó ń gbàdá parí wọn torí ẹ tí wọn náà bá máa ń tẹ sí ọ tó bá tẹ mú kò mú kò tí ń tẹ sí ọ tó bá tẹ gé dànù gé dànù ìlọ́fà inú fi jẹ́ pé tá a rẹ̀ mi bá ń sèyàn ẹ̀rí pé tí padà conclude sí lọ́sibítù ní gbégbé ni wọ́n gé bẹ́ẹ̀ dànù. àkàràwọ̀n kún mi lọ sí àrùn jẹjẹrẹ kánsà tí máa ń dá yẹn láàmú kọ́nà ń sànù wa wọ́n á ń dá láàmú oúnjẹ fùfú rẹ̀ tó ti jáde nìkan sẹ́wọ̀n kí n tí wọ́n conclude ni pé wọ́n gé fufu yẹn níbẹ̀ kó tó di pé ọ̀ràn ìyókù sọ eléyìí ayé alukur'an ti tọ́ka sí ti pẹ́. bákan náà a rí pé ń bẹ nínú àárẹ̀ tó ti pé tó bá ṣèyàn kíkọ́jẹ́ pé ẹnìkan bóyá ọmọ ká rẹ̀ ń jẹrà. ọmọ kakini ń jẹrà wọn ń wọràn ọràn kejì wọn ń wọràn ọràn kẹta sẹwọn kíkà tètè kí ọwọ́ ńlá tọrọ ọwọ́ kí kálukú sinmi àbí òye wa sọ eléyìí bẹ́ẹ̀ nu pé a mú ètí ń sekú kó lè bá a ní àlàáfíà. àyíké kò tọ́ tí náà ń bẹ lórí rẹ̀ kọ́ pa iná lẹ́yìn ìgbà tó ti gbé ìhàn. ṣé abẹ ò ní pa omi nínú àwọn aná orí òun láti ń parí tó ń parí tó ń parí ètò ọba bọ́ sẹ́nu abẹ ọba tí ẹ bá àbí ọba ọba ṣé ẹ pa aná orí àbẹ ẹ pa wọ́n ti lẹ́ gbọ́dọ̀ pa láti sọ yìí pé àmà mà pa irun làwa ń fa àbí òye wa tó a sì máa nínú òfin pé ẹjọ́ òsùn tábàá ní màálá ẹjọ́ òsùn tàkìláàlà ìgbà tó jẹ́ pé eléyìí tẹ̀lé irun fífa ni.

èyí tó ti bá lè fi wá ìsọfúnra wa lè sọ àlàáfíà wa. alákọ̀ọ́kọ́ tó náà ní ká sọ́ra fún lílo tó bá lè ní wá lára. ẹlẹ́kejì òun náà ní pé ká àlàáfíà ti ń bẹ pẹ̀lú wa. ká sọ tó lè ní wá lára tá à ń sáré káàárẹ̀ ọmọ wa tá àlàáfíà ò sí Elee òun náà ní kí n ti ń yọ wá lẹ́nu gángan tó eléyìí olóríṣi ọ̀nà mẹ́ta tá Kùránì ṣàlàyé fún wa tá a lè máa gbà láti fi mú àwọn àárẹ̀ láti fi mú wọn kú àbí tá a lè fi ṣọ́ àlàáfíà wa. rahimallahu ibn al-qayyim ọlọ́run bá kọ́ bá wa kẹ́ ibn al-qayyim rahimahullah àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n wá fún àyè èèyàn lè tàdédé déjì rẹ̀ tàbí kó pé èèyàn nímà tó tó jìn tó. so kìí ṣe gbogbo èèyàn náà lọ́kàn lè gbá Kùránì jọ ọmọ ká àgùntí ń ka tójọ́ mẹ́ta náà. so ń jò láàrin irú rẹ̀ yọ jáde rí. so àfikọ́ náà bá wa kẹ́ wọn náà dákun kọ́ bá wa kó tan ìmọ́lẹ̀ ìmọ̀ àti ti ìmánì tiwa lọ́kàn àti lára kó tiwa lọ́kàn nínú ẹni tó ṣe é pé yóò sì máa fi dáadáa tó bá mà yóò máa fi ṣe wà wò. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب lẹ́yìn ìgbà tí wọ́n fi gbé orí èèyàn tí ó ní iná lórí so mo wá fẹ́ bẹ̀rẹ̀ pé báwo ni bóyá wọ́n lo bí ìfẹ́kítà láti pa ẹ̀fọn lẹ́yìn ìgbà tí wọ́n ti. alhamdulilá ẹni tó parí pé alátàrí pé iná ń bẹ lórí rẹ̀ kété pé kò sẹ̀ kò sì dáràn ọ̀nà tó dá náà bá ní yóò ṣe fídíà yóò gbà wò àbí kí ó ṣe sàárà òun jẹ àbí kó sì jẹ́ pé yọ bọ́kùn lọ́sídìí ẹ̀sùn ní ṣèyáàmì ọ̀ṣọ́lá pàṣẹnà ọ̀nọ́sọ̀ tàbí ọ̀pẹ̀rẹ̀ tó eléyìí ó túmọ̀ sí kó ti dáràn ṣùgbọ́n eh, tó bá pa iná orí látàrí fífá tí wọ́n ń parí ìlànà púpọ̀ dáràn téèyàn wá lè lo oògùn ẹ̀fọn téèyàn lè lo oògùn ẹ̀fọn nígbà tí èèyàn ń bẹ lásìkò tí ó ṣe hajj kò sí tó burú mẹ tí wàá níyàn lára kẹbi ẹfọn kẹbi anya kò sí tó burú mẹ kéèyàn sọ àyàn sí dára náà. Alhamdulillah, America no Sharia tó ní kẹ́ máa ti kẹ́dùn ọjọ́ mẹ́ta lórí òkú ìjọba kù. ìgbẹ́ta àkàmà oníkófin ṣẹlẹ̀ àṣọ ikú bìnrin pọ̀tọ́pọ̀pọ̀tọ́tì kó wọ́n sọ̀gì bọ́kọ rẹ̀ má nítorí pé nìkan kú nínú mọ̀lẹ́bí rẹ̀ tayọ ọjọ́ mẹ́ta àyàfi tó bá ti kọ́kọ́ rẹ̀ lókun tó jókòó sùn lẹ́yìn àtijọ́ mẹ́wàá láti pọ̀ sọ́kòó kó kejì ṣùgbọ́n pé tó kù bá tó wá kú kẹ́ tó kù jọ mẹ́ta kò sẹ́rì kàtà àmọ́nà ìṣẹ̀rí àtọ̀sọ̀ kù kẹ́ máa tó kù jọ mẹ́ta. eléyìí túmọ̀ sí pé àbùkátà láti ẹ̀sìn sọ pé àtijọ́ wò lẹ́yìn máa jó. ìbéèrè wa níbẹ̀ wọ́n sọ pé lọ́pọ̀ gbà pé. eléyìí túmọ̀ sí wípé láwùjọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló wà tó ṣe pé ńgbà tí ọkọ wọn bá kú kàkà kí wọ́n jókòó lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn ogójì ọjọ́ làwọn máa fi jókòó àwọn máa fi ká sí ogójì ọjọ́ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá orí ẹ̀ gbogbo obìnrin tó bá jókòó lẹ́yìn ikú ọkọ rẹ̀ ogójì ọjọ́ lásán wọ́n máa fi gbèsè ń bẹ lọ́rùn o gbèsè yẹn òun náà ni ìjókòó oṣù mẹ́ta gbáko àwọn ogójì ọjọ́ àtijọ́ mẹ́wàá tó súnmọ́ ní oṣù kan àti ọjọ́ mẹ́wàá ọlọ́run ti sọ fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tó tún kó oṣù mélòó kó oṣù mẹ́ta oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yẹn ti kàlẹ́ndà Islam ní ti January February náà. ìbéèrè tí wọ́n kọ síwájú wọ́n ní lọ́pọ̀ ìgbà nígbà máa fi tọ ẹranko tí ó jẹ́ ẹ̀tọ́ láti máa fi wá ìwòsàn wọ́n nígbà mi àwọn ẹranko ìgbé mi náà ní àìsàn lára pé tó bá ń sọ pé ìtọ̀ máa ń sábà pé àìsàn máa ń bá àwọn ìtọ̀ jáde pé ṣé èèyàn sì tún máa lò bẹ́ẹ̀ ni àná ẹ nígbà tí òfin fi hàn kó kò sí tó burú ká fi ìtọ̀ ẹranko tó tọ́ láti jẹ tèwòsàn òsìsíbi tó fi ti sọ yìí kọ́ ọwọ́ ẹranko tó ń jẹ́ pé aláàárẹ̀ tó a jẹ́ pítọ̀ tiẹ̀ náà ní owó tó mú ìjọba gbádùn ló mú tọ̀ rẹ̀. tó tọ́ kéèyàn wà nínú yàrá wá kọ̀ǹplẹ̀ǹ pé mo gbọ́ nígbà tó ṣe ìfọ́mọ̀ àti kí ni àdúgbò kí ni ìdájọ́ ìfọ́mọ̀ gan. alhamdulillah ẹni tí ò gbọ́ kọ́ ọmọ nígbà tó wà nù yàrá tó gbọ́ kí wọ́n pè ràn àbí ọ̀gbọ́n lọ́gbà tó ti gbọ́ kí wọ́n pè kọjá lè pọ̀ ní. òsibí tó fi ti sọ ẹgbẹ́ dúró lè kọ́ ọmọ kò tó jáde.

náà báyìí sọ. Bẹ́ẹ̀ni ọlọ́run bá ti sọ fún wa ní tó mọ̀ káyọ̀ olókùnrin tó tó ń tàlẹ́ mú kẹgbà olólórí fún tẹ bá mọ̀. Wọ́n ló bìíra rẹ̀ léèrè títí mo lè gbà á. Ìwádìí pé tó ń gbà tó mọ̀ á kára tètè tó gbà tó máa bára jẹ́ torí kọ́ lọ́ọ́ ti sọ fún ọtẹ́lẹ̀ náà bọ́ọ̀ bá fẹ́ gbà má gbà tàmákọ́ gbà ló lórí jù fún ẹ̀ náà parí. ńdọ́ dáa dùn ní kéèyàn ṣe sùúrù ẹ̀fọn jẹ̀yàn kòkòrò rìn yàn tọ́jú àdùnní kéèyàn ó ṣe ti aláìmọ̀pé nǹkan ń jẹun ti aláìmọ̀pé nǹkan ń rìn ńlá lọ́dà jù ṣùgbọ́n tá a bá pa lórí ìrùn kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ Ànábì sallallahu alaihi wa sallam wọ́n gbà fún wa láti pa méjì nínú tí máa nini lára kódà kò sí kórìíràn láwa ejò àtàkékèé tòsí nǹkan mìíràn bá wà sí ni ọlára tó sùn kó lè ṣe sùúrù fún lórí ìrùn kò lórúkọ pa àmọ́ kíkópa tó pa wọn sọ ọdẹ ẹni tí ó máa tètè ẹni tí ò sí lórí ìrùn tọba ti lè sọ̀rọ̀ afẹlẹ ìrùn kò sí tó burú lẹ wọn kọ ọmọ fìlà pẹ̀lú rẹ̀ lọdà yìí kí wọn ti sọ nínú ìtàgbésí ayé ìmáàmù Bukhari rahimahullah wípé oyin gan láì níye gbà nígbà tó dìde ló ló ti ń kírun jọ kan kódà ọmọ kóyin gàn àlùgbà tó tó parí hàn tóyin ti gbọ́n yánnayànna àwọn ẹni tí ń kírun tọkàtọkà náà ìwé ìtọ́jájú ni pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ara ló ń kírun ọkàn sí ń bẹ́ẹ̀ bí etí bá rọra kùn sí wọn létí báyìí wọ́n ti yọ ẹ̀sẹ̀ wọ́n yọ àgbàrá wọn máa lé ká ẹ̀sìnà pé àṣẹpọ́n kò sáwòrán tí ò lè fi wá tí lè jẹ́ pọ̀ lọ yí ara rẹ̀ láwòrán ẹsẹ̀ irun kó n tiẹ̀ fẹ́ ba irun rẹ̀ jẹ́ díẹ̀ tí wọ́n bá rí sẹ́yìn náwó ti náwó ti ń di tẹ̀ tí ń ṣe tí ó wà á kẹ̀lá tà àrí kò sọ. wọ́n lá ń sọ a máa ń gbọ́ pé wọ́n yá àwọn tí ti sọ rẹ̀ tó máa wà lójú náà láti sọ̀rọ̀ pé tí ìjọba ti wà lójú ọ̀gbìn àbí nǹkan. ó sì tọ́jú rẹ̀ kò sí tọ́jú rẹ̀ pẹ̀lúkẹ́ tó wá nínú àdéhùn kò ní wípé àwọn ọmọ yẹn wọn kì í tọrọ kó kẹ́nìkan pẹ̀lúkẹ́ afáwọn wọn kì í sì tọrọ kẹ́nìkan obìnrin gbóná máa wọn lára wọn yìí sì gbóhùn asán lásán gbọ́ wàhálà ọ̀rọ̀bì ni yẹtọ̀ pẹ̀lú olúwa ẹlẹ́dàá àwọn ni wọ́n ti bàdúrà kéde pé wọ́n èlò kò sí wọn èlò ògùn rẹ̀ wọ́n yìí tọrọ kẹ́nìkan pẹ̀lúkẹ́ afáwọn wọ́n sì tọrọ kẹ́mi kò fi ní gbóná máa wọn la wọ́n sì gba superstition bọ̀ olúwa ẹlẹ́dàá ni wọ́n bá dúró eléyìí kò sínú rẹ̀ pé má lóògùn ọkàn para rẹ̀ náà ara ìlú. Òun wá báyọ̀ ní ìrìn àjò. Èèyàn padà wá ẹ̀yìn òkèrè yẹn ní àjò wá délé. Ṣé tí ọba délé? Lásìkò òun yẹn ọba sì lọ́mọdé délé, wàá kí lásìkò rẹ̀ bá ti lọ wọn àti délé wọn kì í bí orin àgbẹ̀. gbàdéyàn dé mọ́ọ̀fù jẹ́ ìrìnàṣẹ́ àjùlọ ìṣọ́ gbàdéyàn wá dé mọ́ọ̀fù wọn ò sí kírun ìran fẹ́ kírun pé kí wọn padà sí ìrìn àjò yẹn padà ṣé èèyàn máa sọ̀rọ̀ àbẹ́yàn nìkan. wọn nìkan lọ fẹ́ kírun. àbí mẹ́ta. bóòlù sì pè irun mọ́ṣáláṣí mọ́ṣáláṣí tó dá wàhálà lẹ ẹsẹ̀ pọ̀ mọ́ náà. Ọ̀dà Red Cross Society kí ló dé tó fi ń jẹ́ Red Cross Society tí ò jẹ́ Red Crescent Society ẹ dáhùn sẹ̀wọ̀n kó ní ti pẹ̀lú ẹ̀sìn kan àbí òní ti pẹ̀lú ẹ̀ náà ó ní ti pẹ̀lú ẹ̀ torí ẹ̀ kí mùsùlùmí ọmọ jẹun rẹ̀ o rẹ̀ náà kí ló ń fà tó fi jẹ́ pé cross náà ti sára àwọn hospitals wa àbí òye wa níjọ́ tẹ́ bá ní kí wọ́n sọ di red crescent wọ́n ní ẹ fẹ́ islamize Nigeria kò burúkú christianize ẹ̀ ọ̀rọ̀ pé ń yé wa àwọn burúkú ẹ̀ islamize ẹ̀ lẹ́nu àwọn kékeré gẹ́gẹ́ bó ti jẹ́ pé à ń fi Sunday à ń ìjọba bá ní mùsùlùmí pọ̀ nàìjíríà kì í ti tọ́tọ́ ẹ̀ka máa fi ṣèṣin mi nù wọ́n lè fẹ́ islamize nàìjíríà àmọ́ kò burúkú wọn christianize tó bẹ́ẹ̀ náà làwọn báńkì nàti báńkì jẹ́ ti rìbá gbogbo báńkì ó túmọ̀ sí pé christian banks nù àmọ́ ìjọba tí wọ́n fẹ́ dá báńkì tí ò ní jẹ́ ti rìbá lẹ̀ wọ́n ní wọ́n fẹ́ islamize nàìjíríà àmọ́ kò burúkú wọn christianize náà ó burú o àfi ń bá wọn wínú àfi ń gbé wọn lẹ́nu sọ̀nù o kí wọ́n máa lọ máa tara rẹ̀ jẹ́ púpọ̀ burú ó burú àfi ń gbé wọn lẹ́nu sọ̀nù nà. kọ̀tọ́ àti sọ kọ̀tọ́ gbogbo eléyìí àti àwọn kèfèrí ni mùsùlùmí làwa ó rọ́bì nọ́ńsẹ̀ àgbọ̀dọ̀ tí wàá bá àwọn mùsùlùmí. aleykum salaam àwọn náà tó ń ṣe ń bo lọ́wọ́ àánú síra wọn sẹ́wọ̀n kọ́ àwọn gbogbo tó bá ti rò náà lọ́nà náà àbí bo lọ́wọ́ àánú síra wọn pé kọ́ máa jẹ rìbá kò sí bo lọ́wọ́ àánú síra wọn kọ́ jẹ lẹ́dẹ̀ kò sí bo lọ́wọ́ àánú síra wọn kọ́ mutí kò sí bọ́n gbogbo táwọn bá ti fẹ́ ọ̀nà náà ni wọ́n ní lò kì í sàwọn lọ́ba wí tòṣùwọ́n àwọn Al-Kùránì nìkan ta ní bá wí àwa ní bá wí wọ́n fẹ́ káwọn náà dàbí tiwọn ni aleykum salaam. alakola ha alejọ mélòó lọ fẹ́ lò lé alasọrin àjò ni ọ islam kò ní kankan ṣe pẹ̀lú pẹ̀lú mi ní ibẹ̀ mo lẹ́rù sí ibẹ̀ mo ní kóòmù sí ibẹ̀ ni àwọn fámìlì mi ò gbé bẹ̀ finish àbí òye wa ibi tó ń gbé nílé rẹ ní n tó ní í ṣe pẹ̀lú òun tá kírun pé àbá ní kírun pé ibi tó ń gbé ibẹ̀ nílùú rẹ bàbá wa padà lọ ìlú rẹ tá ti bí ọ kọjá pé jọ kan ló lo ẹjọ méjì ló lọ kí ni ọ onírin àgbà mẹ́ta kí èso àsìkò tí islam pè ọ lórin àjò yẹn kò túmọ̀ sí pé tí wọn nìkan máa dá kírun yàrá islam ọ̀fara máa kọkùnrin máa dá kírun yàrá bá ọba àjọ orin àjò lọ́sọ́sọ́ láti tọba ní chance láti ṣe ìmáàmù fáwọn èèyàn ìwọ kírun tiẹ̀ rákà méjì àwọn pé irun tiwọn kò ní chance láti ṣe bẹ́ẹ̀ wá kírun lẹ́yìn máa irú òun sílẹ̀ máa ń bá sì kí ni wọn náà kì í eléyìí jẹ bó ti jẹ. ọwọ́ tí o bá ti ṣe second jama fifty nine síbẹ̀ yìí máa sẹ́kọ́ǹdì jama fìtínà wọ́n tájẹ́ sí pé àwọn fẹ́ kírun lẹ́yìn ìmáàmù yẹn tó wọ́n máa sọ pé o ti fẹ́ kírun sẹ́yìn dáhà náà lọ kí tiwa o ti fẹ́ kírun sẹ́yìn dáhà náà lọ kí tiwa lábẹ́ òfin tá a bá mọ̀ pé àwọn kan ṣe bẹ́ẹ̀ á tù wọn ká àníjú wọn kírun. sàmúsẹ̀lẹ̀ pé àlẹ́mi gbà fẹ́ kírun lẹ́yìn rẹ̀ àgbìyànjú ká bá àrùn àbá àwọn náà wá ṣe kọ́ ọmọ kò sí tó burú jama kejì jama kẹta jama kẹrin kò sójú ọgbọrọ mẹ tí o bá ti jẹ ti fìtínà náà àlẹ kò sọ̀rọ̀. eléyìí ẹ kún mọ ọdá lórí mọ́sálásí tó nílé máàmù tó sì ní jama àwọn mọ́sálásí tí ò nílé máàmù kan pàtó tí ò ní jama kan pàtó bí mọ́sálásí ń bẹ lójú ọ̀nà àwọn arìnrìn àjò bí mọ́sálásí àrìnjà mọ́sálásí inú sùkúù níbi kan bóyá ọgbà kan bóyá àárín ibì kan lẹ́ka tàmí sí lẹ́sìn tá tó gbogbo bẹ́ẹ̀ tó bá ti dé kó kìtì ẹ̀kọ́ máa lọ káwọn lè kìtì wọn máa lọ ẹlòmínú tó kìtì wọn máa lọ wàhálà kẹta kò sí náà àmì náà kò túbọ̀ lọ jẹ́jẹ́ máa fi dínà ọ̀ jẹ́ aládàáda alẹ̀ kò wá fẹ́ òun ò ní fẹ́ kírun lẹ́yìn máa ṣe lè máa mú gbogbo gbà máa ṣe lè máa mú fún yọ wá jáde ta yóò retí kẹ sálámù tí bá ti sálámù náà wá wà yóò àgbẹ̀ kẹ tó ti kọ́ ọmọ bá ti mọ̀ yẹn kan bẹ́ẹ̀ ẹ̀ dájẹ́ tiẹ̀ ní tó bá ti fẹ́ sẹ́ ẹ̀ gbé mẹ́ nítorí pé lẹ́yìn yóò padà máa yín náà níjọ nǹkan sì tó di lèyàn ti máa sóògùn rẹ̀ tó ó lè máa tájẹ́ sí pé ẹ fẹ́ sí kọ́mọ̀ bá fẹ́ sí kọ́mọ̀ lọ́bọ̀ wájú ni ọ̀yà tó ti e wọn á rí i pé ńjọ tí kò bá láǹfààní àti ṣe ìmáàmù kò ní fẹ́ kírun yóò máa retí kẹ kírun tán yóò tún wọn wá bọ̀ wá dúpẹ́ káwọn ìwọ so irú àwọn eléyìí ẹ náà láti ṣe kí ni láti takù rẹ̀ tí òfin ní pé fìtínà rẹ̀ ọwọ́ àpọ̀ yóò tún fi wá láwọn ọmọ irú àdúrà wo là ń ṣe lẹ́yìn rẹ̀ irú àdúrà wo ni anọ́mọ àdúrà náà ni kò yé mi anọ́mọ àdúrà yẹn alákòlá hàl tí èèyàn bá kírun ètí súnà níbi sọlá àtẹlà fi hàn wá ní gbogbo tẹ bá fẹ́ tọ inú òun yẹn náà lẹsìn máa tọ àbí òye wa nínú foríkalẹ̀ rẹ̀ tọrọ gbogbo tó máa fẹ́ nínú àtayà rẹ̀ tọrọ gbogbo tó máa fẹ́ àyè àdúrà nù. amẹtaba ti kírun tán tọrọ kankan àmọ ti tẹsibíyẹ ìsàfọmọfọlọ la máa ń ti lẹ́yìn so gbogbo tó ń sọ tánàbí ni kò máa sọ lẹ́yìn irun ìsàfọmọfọlọ torí rẹ níbi náà rahim allah yóò wà nù síra yìí ó sọ ó ní ọjà tí ìbá tọrọ kankan kọ lẹ́yìn ọ̀ràn tọrọ nù tọrọ wọn ni yóò wá rí ìjọsìn tuntun ó fọlọ. ọtọrọ àforíjì wọn sẹsẹ láti fún anabi sallallahu alaihi wasallam ọwọ àtọrọ tọfẹ ó tún apari rẹ pẹ̀lú àtàlátù ọjọ pé ìjọsìn tuntun míì ló ṣe yàn yàtọ̀ sí ìrún tó ti kí tẹ́tẹ́lẹ̀ torí ẹ èèyàn wá tètè fíìm lẹ́yìn ìrún làlù alábàjá gbó láti ṣe ọmọ bá tẹsíbíì rẹ lọ ni torí kìí ṣe mẹjẹmú tẹsíbíì ìtàkọmọ oníkú oníkíni kò lálù àlà ó tilẹ̀ jẹ́ pé tó bá lálù àlà ó dáa jù ẹjọ́ bí irú ilé ẹ̀kọ́ yẹn tó bá yé tá à ń sọ̀rọ̀ yẹn lórí ìwà lè fi èdè wa sọ. rárá o rárá o èdè wa bá o kí ló ń fẹ́ tí ọ̀pọ̀ sábẹ́ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana kí ló ń fẹ́ ga fẹ́ pàtì dánwò ó ti wọ rabbana atina fid dunya hasana ọ̀fẹ́ rí sẹ́ rabbana atina fid dunya hasana bá tó wàhálà ti ṣẹlẹ̀ ńlẹ́ ọlọ́mọba níyanjú ẹ̀ rabbana atina fid dunya hasana ìrìn tí ọba ti kọ́ lágbá máa ṣe wọ́n bára ṣe náà fọlá àyíṣà. ìmọ̀ àti kìnnì. péjì àti bá ń pè láàrin tí obìnrin rẹ̀ wá ní. nínú yàrá ti wọ́n ti lọ lọ́dà ni pé kóhùn àti mùsùlùmí ọmọ jọ gbé sẹ́rí àwọn nǹkan kan wà tó yẹ ká máa mójútó wọ́n gbé tí wí bá pẹ́ lára ọ̀sẹ̀ yọ ọ̀dọ̀ ọ̀sẹ̀ tí yẹn bá ń gbé pẹ̀lú ẹni tí èsè mùsùlùmí kò sí náà ní ọgbọ́n nìkan lápá lára yẹn ó ní tètè mà ó lè jẹ́ pé ńjọ́ tẹ bá ti fà ńjọ́ náà lọ́ mọ̀ pé wọ́n ti yí nature rẹ̀ padà kí ẹ bó ti jẹ́ pé wọn náà lè ní o ó lè má hàn tó nà ó irú ẹ̀tọ́ dáa jù ní kíkọ́ wá rúmi ìjọ́jẹ́ mùsùlùmí ṣebí agbalẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni tòkè tẹ̀lé ọ̀fẹ́ dábàá pé wọ́n kó abẹ́tú láti ń lọ sẹ̀lẹ́kì mùsùlùmí jẹ́ àjọmọ́ ẹgbẹ́ mùsùlùmí tí a bá túnjọ jọra wa tá à ń jọ sẹ́ẹ̀tì torí mùsùlùmí mi náà tún wà tó ẹgbẹ́ wọn kírun tẹ̀wọ́n káwọn lè yẹn ṣe mùsùlùmí nígbà ń jókòó lásán ni irú àwọn wọ̀nyẹn kàkí ìtara ó sì ń bẹ nínú àwọn tó jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí látàrí bí wọ́n ti mójútó islam rẹ̀ tó fẹ́ gba islam tó àwọn yẹn náà tún wà ṣùgbọ́n nígbà míì ẹlòmínú ò ní kọ́rẹ́jì tó wọn à ní kọ́rẹ́jì tó ó lè kó fẹ́ gba islam báyà nítorí pọ́pọ́ tó fẹ́ fẹ́ o mùsùlùmí ni ó sì ń ó lóun ń rò ó tọ̀ dájú pé márèjì àwọn ò tètè tí ò bá di mùsùlùmí nítorí márèjì tó fẹ́ di mùsùlùmí àbọ̀ fẹ́ di mùsùlùmí torí ọlọ́run torí pé nígbà tó kọ́ bá lọ kú ní ìsìn yóò tún padà sí yọ padà sí kèfèrí rẹ̀ àwọn òbílà tó gbogbo rún àwọn eléyìí ó ṣe ń ṣe kọ́lẹ́ kó rí mùsùlùmí bí mùsùlùmí ṣe ń ṣe kó náà fẹ́ di mùsùlùmí tó ọ̀dà kéèyàn pe ẹni tí ìbá ti mùsùlùmí sínú Islam àmọ́ kò dáa kéèyàn jọ máa bá kéèyàn máa bá wọn gbé nítorí kó lè gùn wọn jọkàn jọkàn jí lóru yóò bẹ̀rẹ̀ sí pariwo o tó sì dájú ni pé fifty percent ní sọ́ba wí ọ̀sẹ̀ kù lọ́pọlọ rẹ̀ ọkàn máa rìn lọ́lọ́nà ni lọ́nà bá máa kọrin Matthew lọ́nà bá máa kọrin Daniel kò ní mọ ibi tó gbà wórí rẹ̀ àìsàn bá gbélé náà gẹ́gẹ́ bó ti jẹ́ pé náà bá máa kírun gbogbo gbà. غير المغضوب عليهم ولا الضالين ضالين أكرج ولا الضال ولا الضال شباب ولا الرجال What is that? What a bomb! What's the first you mention? What happened? torí de eléyìí bá kí ọmọ bá mùsùlùmí lọ dáa jù ó lọ náà kó lọ́n bọ́ gbà fún wa subhanahu wa ta'ala muhammed hamdi ashhadu an la ilaha illa anta ẹ.